بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ẹni tó bá ń rojọ́ kó dákẹ́ ẹjọ́ abala kẹrin tó sì máa jẹ́ abala ìkẹyìn fún ìjókòó wa ní àárọ̀ tòní òun náà ni abala fi sabilillah ìnáwó fẹ́sìn part four. yorùbá bọ̀ wọ́n níbi iná kò bá tán lásọ ẹ̀jẹ̀ kì í tán ní èékánná a fẹ́ yanjú ọ̀rọ̀ fíṣẹ̀bílì láì ní step by step kó lè yíwa wa yékéyéké nínú abala kẹta tá a ṣe níjẹjọ ibẹ̀ ni a ti sọ pé. kò sí ìnáwó kan tí èèyàn ná tó tún ní láádá tó ìnáwó tá a ná sí tí àjùlọ ń bẹ fún ẹni tó náwó sí ojú ọ̀nà àlọ́ ẹni tí ò bá wá ná ń kọ́ sọ́lọ́hún ni. pé ìwọ o ó yẹ kó o náwó sí ojú ọ̀nà mi ó kọ̀ ó ò na wẹ́l eh, ṣe bó o kírun ṣe bó o gbààwẹ̀ ṣe bí o ṣe hajj kò sí pírọ́blẹ́mù fún ẹ ṣé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ń tọ̀hún ó rí lọ́jọ́ àlèkìyàmà ẹ jẹ́ ká lọ sínú súra àtàwùbà Quran nine verse thirty Quran nine verse thirty four ibẹ̀ láti gbọ́ èsì sọ́lọ́hún ó wù ọ́ ràn lóòótọ́ ni pé ìnáwó sójú ọ̀nà ẹ̀sìn rẹ̀ kì ṣe orígun ẹ̀sìn ẹ̀túntún ẹ̀sìn ni ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà bí ọlọ́run bá wá ṣe dúkìá fún ọ tọ́lọ́ ń ṣe dúkìá fún ọ tó o wá rí nǹkan kan ná nínú dúkìá náà fún ẹ̀sìn ọlọ́run tó sì já sí pé torí ẹ̀sìn lọ́lọ́run fi dá ọ torí ẹ̀sìn gangan lọ́lọ́run fi dá ọ aláwọ̀ ní fúnra rẹ̀ kọ́ wa máa kọ́ mọ́sálásí fún wa tá a sì máa gọ́sì fún bẹ́ẹ̀ sì ni kò ní fúnra rẹ̀ wá máa rọ òjò owó sí àpò àwọn àrọ̀bàníyùn nílé ayé pé ẹ̀yin yìí lẹ́ ń fi ẹ̀sìn yé àwọn èèyàn níbàámu sí bánàbì ṣe ṣe kọ́nà wa máa dá òjò góòlù àti sílífà tàbí òjò náírà àbí òjò dọ́là kó a máa darọ̀ sínú ilé tiwọn. bí kò ṣe pé ẹ̀yin ẹ̀dá rẹ̀ ẹ̀yin náà lẹ́ẹ̀ṣiṣẹ́ tọ̀ ọ́ tílé ọlọ́run òfin nípa ayún tí àwọn àfáàrọ̀bà nìyún tẹ́bi òfin nípa wọ́n tó ń gbọ́ òfin ní gbẹ wọ́n tí wọn òfin ní wọ̀ èkísà tí wọn òfin ní máa sun ìta. tí àwọn èèyàn bá wá kọ̀ ọ́ lẹ̀ tí wọ́n ní rárá a sì ń kírun wa à ń gbààwẹ̀ wa ṣùgbọ́n káwa máa náwó fẹ́ sí ọlọ́run yẹn àwọn ò lérò pé yóò rọrùn nínú ilẹ̀ òun kọ́lé sèkò òun kọ́lé sàbújá òun kọ́lé sí òwèrè káàkiri kò sí kankan ń bẹ̀ tó lè yọ̀ǹda lẹ̀ fọlọ́hún o òun ò lè kọ́lé fàáfà kankan káfà kan máa gbé bẹ́ẹ̀ o káfà náà lọ kọ́lé fún ara ẹni o gbogbo ọkọ̀ tó ń tò gan sínú bákíyáàdì òun yìí àbínú premises òun yìí òun ò lè yọ̀ǹda kankan ń bẹ̀ fún àáfà oníwàásí kankan o àáfà àti ọ̀bàgùn mọ́tò kó náà lọ wá mọ́tò tiẹ̀ ni o. òun ò sì lè ra aṣọ sí ọrùn àáfàá kankan láyé tòun òun lòun ṣiṣẹ́ owó òun káàfàá náà lọ ṣiṣẹ́ owó rẹ̀ ó gbàgbé ni wípé báàfàá náà bá lọ ṣiṣẹ́ owó ẹ̀sìn tó lòun rí ṣeun ìgbàgbọ́ tó lòun níhun kò ní lójútù yóò kọ ẹbọ mọ ìgbàgbọ́ rẹ̀ ìrun tó lòun kíhun kò ní lè rí kí. ní ojú pọ̀nà tí aláwọ̀ gbà gbà lọ́wọ́ rẹ̀ ààwẹ̀ tó lòun gbà náà kò ní lè dá ààwẹ̀ yẹn gbà ní ọ̀nà tí ọlọ́run ọba ó gbàgbà ní ọwọ́ rẹ̀ ṣẹ́ńtọ́ wá jókòó ti gbogbo àwọn àlàyé yẹn lọ́sàn-án lóru tó jókòó tì í ṣerú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ayẹ kí ọmọ ara àṣà kọmọ ara ago kọ wá sọ pé ọ lọ bẹ́ẹ̀ wájú ọlọ́run ọlọ́run ò ní bi ọ́ léèrè rárá pé èyí ti ṣe tó fi ran ẹ̀sìn mi lọ́wọ́ àtàwọn tí wọ́n gbé ẹ̀sìn mi dání èyí ti ṣe tó fi dá sí i pẹ̀lú tí mo fún ọ àbí ń fún ọ ní nǹkan kan ni o ò lè sọ pé ọlọ́run fún ọ ní nǹkan kan ọlọ́run fún ọ ní nǹkan wàá máa gbọ́ sọ lọ bẹ́ẹ̀ ọlọ́run ni yá ayúwalẹ̀dínà áàmànù. Ah, ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo inna kathiran minal ahbar wa ruhban dájúdájú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ahbar àti ruhban ahbar àti ruhban ó jẹ́ orúkọ tí wọ́n máa ń pe àwọn wòlíì àwọn páàdì nínú ẹ̀sìn nàṣọ́ra àti ẹ̀sìn yahudi la ya'kuluna amwala nas belibaatil àwọn wòlíì wọ̀nyẹn àwọn ni wọ́n máa ń jẹ owó àwọn èèyàn pẹ̀lú rọ̀ àwọn máa ń fi irọ́ togun-togun nígbà fi ń gba owó lọ́wọ́ àwọn ìjọ wọ́n á rí odidi màálù mọ́nú ilé ìsìn wọ́n á rí odidi èèyàn lórí social media àṣírí ti tú láti rí àwọn chọ́chìsì kan tó dá sí pé odidi èèyàn ni wọ́n rì mọ́lẹ̀ ẹlòmíì tí yóò rìyàn mọ́lẹ̀ yóò rìn odidi màálù mọ́lẹ̀ ẹni tí yóò rí odidi màálù mọ́lẹ̀ yóò sì rí odidi oògùn abẹnugọ̀ngọ̀ yóò rí mọ́lẹ̀ tó bá tún ń bọ̀ wá sílé ẹ̀sìn òun àtàfọ̀sẹ́ òun àti gbohùngbohùn kí ni wọ́n pè é olúgbohùn ní inna kathiran la yakuluna amuwala nas bilibatil irọ́ ni wọ́n fi ń gbọ owó lọ́wọ́ ọmọ ọjọ́ àwọn náà ni wọ́n máa gba ìdá mẹ́wàá hádà irọ́ ni wọ́n fi ń gba owó yìí èmi ọlọ́run ọba mi ò ní kẹ́nìkan kó gba ìdá mẹ́wàá lọ́wọ́ yín wàyẹ̀sù dúnà ansẹ́bílì láì ń gbọ́n máa tún wá fi oògùn gbowó tán. kí wọ́n fi irọ́ iṣẹ́ ìyanu rọ́ kí wọ́n sọ pé arọ orin arọ tí ò ní rìn tí eku wọ́n fi rọ́ wọ́n fi gbowó lọ́wọ́ wọn ọ̀kan wá recently òun náà láàrọ̀ orin rìn arọ ò rìn afọ́jú ò ríran afọ́jú ò ríran Allahu Akbar ó tún kó òbítíbitì owó wa kí ṣe ẹ̀ owó tiwa owó wọn òbítíbitì owó wọn ó tún kó lọ. ó tún padà bọ̀ lẹ́ẹ̀mí yóò tún wá gbà bí ó sì wá máa gbà lọ́nu àwọn tó sì wà ní local level náà àwọn náà ń gba tiwọn wọ́n ń gbàdá mẹ́wàá wọn sẹpẹ́sẹpẹ́ wọ́n ń gbà á àwọn náà ni wọ́n sọ pé àwọn bá àwọn àwọn ọba ọmọ ọjọ́ gbà àwọn ọba ọmọ ọjọ́ gbàdúrà wọ́n gbowó àwọn ọba ọmọ ọjọ́ gbà àwẹ̀ wọ́n gbowó àwọn òṣìṣẹ́ ìyanu fọ́mọ ọjọ́ wọ́n gbowó. orí ẹ̀ náà orí owó náà ni lórí irọ́ yàtọ̀ sí yẹn wàyẹ̀sù dúnà ń ṣe bíi láì wọ́n wá ń ṣẹ́rí àwọn èèyàn kú lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run tó jòdòdó wọn ò ní jẹ́ kí àwọn èèyàn wọn kí wọ́n gba Islam wọ́n á máa pọ oríṣiríṣi irọ́ fún wọn nínú ilé ìsìn wọn wọ́n lọ mú Quran tí wọ́n tú sí Gẹ̀ẹ́sì àbí Yorùbá Aya tó nídìí tó tó jẹ má láàyè wọn ò ní jẹ́ wọ́n àráyé ẹ̀ka èyí ò jẹ́ má tó wà straight forward tààrà ní ìwà máa kọ́ta lúwà máa sọ́làbù wọn ò pa wọn ò sì kàn án wọn ní ẹ má wo bẹ̀ yẹn o wọn kàn án o ó kú ó kú ó kú kú ègún o ikú oró tó wọn tẹ́ ẹ̀ bá kú ìyẹ̀sẹ̀ tẹ́ ẹ̀ bá jẹ ó ti kú sórí igi àgbélébù yín o wọ́n máa sẹ́rí wọn kó ń bi ẹ̀sìn ọlọ́run ọlọ́run ní ẹ fi àwọn yòó ṣe part one báwọn ẹ fi wọ́n ṣe part one part two ṣàpẹ́ ń bẹ̀rẹ̀ àyà yẹn yá àyúwà lẹ́línà àmọ̀nù lọ́lọ́ fi bẹ̀rẹ̀ àwa ló fẹ́ bá sọ̀rọ̀ ọkàn ìyà lọ sí ọ̀dọ̀ tiwọn náà ni òkè ọlọ́run wa ni wàlẹ́línà na záhàbà wàlẹ́fì dọ̀ ṣẹ́ wá rí ẹ̀yàn gbàgbọ́ òdodo tẹ́ ń kó góòlù àti fàdákà tẹ́ ń kó jọ ní ti nàìjíríà tẹ́ ń kó náírà jọ ní ti amẹ́ríkà tẹ́ ń kó dọ́là jọ ní ti saudi tẹ́ ń kó rìyáàlì jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàláyú ń fi kú náà fi sabilillah wàláyú ń fi kú náà fi sabilillah ẹ̀ kàn ń kó jọ ni. ilé rẹ ń pọ̀ sí i ọkọ̀ rẹ̀ ń pọ̀ sí i ń pọ̀ sí i ọ̀wà náà sí kí ni o fi sẹ̀díìlì láì. sọ lọ bẹ́ẹ̀ ni ò lè lọ bẹ́ẹ̀ o ọlọ́run ní fàbàṣírì hum bí azaabin ali ẹ fún wọn nírò ìyà ẹlẹ́ta eléro yóò jẹ wọ́n lórí ẹ̀ ìyà ẹlẹ́ta eléro yóò jẹ máa kójọ kí ẹ̀sìn ọlọ́run àtàwọn tí wọ́n di ẹ̀sìn ọlọ́run mú lórí ilẹ̀ ayé tí wọn ò jẹ́ kí ayé wà nínú òkùnkùn biribiri tí wọ́n ń tan ìmọ́lẹ̀ sínú ẹ̀sìn kọ́ ọ mọ̀ ní ojúṣe kan gbòógì tó sọ pé òun ṣe yálà lójoojúmọ́ ni o yálà lọ́sọ̀ọ̀sẹ̀ ni o yálà lọ́sọ̀ọ̀sù ni o yálà lọ́dọọdún ni o nowhere to be found lóko rẹ̀. o si sí nínú olójoojúmọ́ o ò nínú ọlọ́sọ̀ọ̀sẹ̀ o si n'inu nínú olóṣooṣù o si n'inu nínú ọlọ́dọọdún abá ọkàn si sì wá balẹ̀ ọkàn wá balẹ̀ ńgbọ̀n bá wá kú tán àwọn ọmọ rẹ̀ àkọ́kọ́ gbógun ti ra wọn lórí ogún nínú ogún tó yẹ kó o ti ná sójú ọ̀nà ọlọ́run tọ́ na àwọn ọmọ rẹ̀ àmọ́ fi ogun lera wọn káàkiri wọn ó gbéra wọn lọ sí kóòtù. ètí ó bàjẹ́ ó bàjẹ́ nú ogún ètí wọn ò pín wọn ò pín ń bẹ̀ kì í sì ṣe tiẹ̀ mọ́ o tí dúkìá bá ti di ogún kì í ṣe tiẹ̀ mọ́ bó tilẹ̀ gà sí pé ìwọ ló ṣírò owó tó fi kó jọ ẹ̀sìn ọlọ́run tí ó wà béèlì ẹlẹ̀ ọkọ̀ ọ̀nàwó fún un ṣùgbọ́n táwọn tíátà bá wá bọ́ ọ pé aláàjì ilé yín ẹ kọ́ sí GRA yẹn ó dáa fún location fíìmù tá a fẹ́ ṣe ó ní kò sí problem kò sí problem ló wì ó ń tíátà tí ń bayé jẹ́ tí ń ṣeré oníwòhò tí ń ṣeré ọ̀dọ́kọ tí ń ṣeré ọ̀mùtí tí ń ṣeré babaláwo tí ń kọ́ mọ́ jìbìtì nínú tíátà àwọn yẹn ló welcome ó fìlí rẹ̀ lẹ̀ fún wa wọ́n lò ó wọ́n tún bọ́ sí bedroom bedroom rẹ̀ ibẹ̀ wọ́n tún fi máa gúnra wọn mọ́lẹ̀ wọ́n máa wọ́n máa gúnra wọn bẹ̀ ẹ́n lórí nínú bẹ́dúrúmù rẹ̀ tíwà tìyàwó ẹ̀jọ́ ń sùn ó yọ̀ǹda yẹn fún wọn àwọn ọkọ̀ dẹ̀kùdẹ̀kù àwọn tíátà ó tún gbà lọ́wọ́ rẹ̀ wọ́n tún fi ṣe tíátà kí tíátà yẹn kó lè jọjú kó lè wọjú bọ̀tá àfàkùnmáwá bọ̀ tó jẹ́ àfọ ọlọ́run tó jẹ́ àfọ àrọ̀bá ní tó bá bọ̀ pé à aláàjì inú àwọn ọkọ̀ tẹ́ ẹ tó lẹ́yìn ẹ sì yọ̀ǹda ọ̀kan fẹ́ sí ọlọ́mbẹ ó ní à ṣe láwọn ọkọ̀ tẹ̀ ń wò yẹn kò lè wúlò fún dáwà ọkọ̀ wo ní ń bẹ tí ò lè wúlò fún dáwà kódà kò jẹ́ mọ́ríwá tójú ò bá tí ọ̀ kò gbé mọ́ríwá fàáfàá yín kán máa pe àfáà yín ní àfọ̀ mọ́ríwá. <laughs> àbí kó o gbé ọ̀kadà fún àáfàá yín tí wọ́n mọ ogun lẹ́kṣọ̀sì káfá yín mọ ogun ọ̀kadà kẹ́sẹ̀ lè bá tètè kàn án. àbí wàlẹ́dínà yẹkìnìzúnà záàbà wàlfídọ̀ wàlá yunfikuna fi sabilillahi fabashirhum bi azabin alim. àwọn tí ń kó ọrọ̀ jọ wọ́n ń kówó jọ wọ́n ń kọ́lé jọ wọ́n ń kó mọ́tò jọ gbogbo dúkìá ni wọ́n ń kó jọ wọn ò wá sínú ẹni tí ó gá sí pé ó ní tí wọ́n ń ṣe lójúmọ́ fẹ́sìn lọ́sẹ̀ kan lọ́sọ̀ọ̀sẹ̀ kò sí lóṣooṣù kò sí lọ́dọọdún kò sí àwọn kan tẹ̀ wá já ọgbọ́n kan tí mo tútù mà tàbá ní ọyá ẹ̀dá fíṣẹ̀ bí ìláyè wọ́n bàbá mi wà ní abu màá rí yín màá sẹ́ǹdì owó sí irọ́ nípa o àbọ̀fẹ́ kí n dákọ̀ rẹ ni ń adákọ̀ rẹ irọ́ ní pa o fọmùlà dọ́ọ̀jì ẹ̀ ló lò fún àwọn tó ń gbowó o ó lo fọmùlà dọ́ọ̀jì ẹ̀ ní o àwọn ò sì mọ wù ọ́ ràn <laughs> àwa máa ń wò yẹn ràn ni a máa wù ọ́ ràn bírú yín bá bọ́ sí ọwọ́ pàìtọ̀ gbohùngbohùn ní ẹgbàá lọ́wọ́ rẹ̀ gbohùngbohùn àbí ni ń pè olùgbòhùn olúgbòhun ní ìgbà lọ́wọ́ rẹ̀ ó sì kó lẹ̀. ní tí ò lè fún yín ní òtọ́ pé fún yín kẹ́ ẹ mówó ẹ̀wà àmọ́ òní rí rọ̀bá nìkan láyé tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ṣe mọ́ náà ni pé yóò ṣe ọ létí ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ní ká fún yín ní ìrò òdùnnú ìyà ẹlẹ́ta eléro. so tẹ̀yìn tẹ̀ ń kó ọ̀rọ̀ ọjọ́ nu ọwọ́ á ku tẹ̀yìn tálíkà ó ku tẹ̀yìn tálíkà tálíkà náà ríra rẹ̀ pé òun ò lè náwó fẹ́ sìn pé kò sí nǹkan kankan tó ń lè ná fẹ́ ohun tó lè ná fẹ́ bẹ̀ ní wo ná fẹ́ òun ń pè ní xidima ohun tí wọ́n náà fẹ́ sìn òun ni ó ń ṣe kí ni o òun ni ó ń pè ní kídímà ó ṣe kídímà fún àfẹ́sìn tí àfẹ́sìn tó bá fẹ́ ṣiṣẹ́ kan ó gbà lọ́wọ́ rẹ̀ ó bá ṣe tá àfẹ́sìn bá ránṣẹ́ ó fi ìtújú ká ó fi ṣe ò ní fajúro ìwọ tá àfẹ́sìn ránṣẹ́ tó fajúro. bó o lọ́wọ́ náà bó o nígbà tó ní owó ṣé kò yẹ kó tún ní kídímá bá wá pè ọ́ ọmọ sá ọlọ́ọ̀rọ̀ ààyè ọmọ sá èyí owó kò sí lọ́wọ́ rẹ o tún lè rẹ́ńdà gẹ́gẹ́ bí ẹni tí ò ní nǹkan kan whereas onísàfíìs tó lè rẹ́ńdà fáfẹ́sìn. ẹ̀yin ẹ wo àwọn súfí àwọn súfí kò sígbà tí ìní sọ̀rọ̀ kàn yín torí mo mọ̀ ń pa yín dáadáa ni mo mọ̀ a to z nípa yín. onísúfí mùrídí yóò sì torí kídímọ́ yóò kú nàìjíríà yóò lọ sí kaula ẹ̀yin ẹ gbọ́ ọjọ́ tí a ṣe dìbéètì ní mọ́ṣáláṣí ṣéwù ní òde ọ̀kan nínú àwọn tá a jọ ṣe dìbéètì lọ́gọ́ náà lọ́hùn ó lóun ṣẹ̀ ti káóládé ni òun lọ ṣe kídímọ́ fún ṣéwù òun èèyàn kù nàìjíríà ó lọ sí káólà fún iṣẹ́ ríran pé àáfàá fẹ́ mú abọ́ yóò lọ bá mú àfẹ́ẹ̀fẹ́ ọfẹ́ mú igbá yọ́lọ́ba mú ní sínìgà ẹ wo bi tí ó ń súnfí tó gbọ́ yédé tó gbọ́ yédé wọ́n mọ̀ọ́mọ̀ lọ kó bá àfa wọn lé láti máa ṣe kídímọ́ ẹni tí ọba lówó yóò sì fara ẹ̀ kalẹ̀ pé àfa wa yìí nǹkan kò tún gbọdọ̀ di lọ́wọ́ àfi kọ́mọ rí ti ń ṣe ìkọ́mọ rí ṣe lọ ni nǹkan kò gbọdọ̀ di lọ́wọ́ a gbọdọ̀ mọ pàdé rẹ̀ lọ́jà kọ́mọ ní òun lọ rajà ni òun lọ sí kinní kan ni òun lọ sí gbá kan ni ní àwọn iṣẹ́ tó dá sí pé a lè fi rán ni ta a lè fi rán ni ntí ìwọ tó gẹ́tálíkà ntí wọ́n mọ̀ nánu nígbà tí olówó bá ná owó tiẹ̀ fẹ́sìn ìwọ tó sì jẹ́ tálíkà ìwọ náà ó máa ná ìjíṣẹ́ ìjíṣẹ́ kí wọ́n ránṣẹ́ kó o jẹ́ṣẹ́ iṣẹ́ tí wọ́n náà mọ tí wọ́n náà mọ fi dí tiẹ̀ nù lófin ní yọrẹ ẹ lẹ̀ kúrò ń tó dẹ́n bá yọrẹ ẹ lẹ̀ nínú fíṣẹ̀bìlì láì fábàṣírí hùm mi azabin alim ọlọ́run ni ẹ sọ fún wọn o ìyà ẹlẹ́tẹ̀ eléro ó jẹ wọn o bó tiẹ̀ padà wà lìjẹ́ náà ọ kọ́kọ́ jìyà pé òòrùn ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ ọ kọ́kọ́ jẹ ìyà pé òòrùn ẹ̀sìn ọlọ́run ọba ọ̀ràn lọ́wọ́ ọ kọ́kọ́ jẹ ìyà yẹn ná torí náà ká tún fi eléyìí kún àwọn ẹ́písòdù tó ti síwájú lórí ọ̀rọ̀ fíṣẹ̀ bíi lè láì aláwọ̀ fi wá ṣe gẹ́rẹ́ Allah ò ní sí wá ní ẹrú tí ó jẹ́ yà láyé kò ní sí wá ní ẹrú tí ó jẹ́ yà ní ọjọ́ àlìkìyàmà àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa lójoojúmọ́ life ni mo máa ń ṣe yẹn ní gbogbo alaalẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àti ka tíra akádọ̀rì tán tíra àṣìmọ̀wí òun la bẹ̀rẹ̀ ní àná ní alẹ́ mọ́júmọ́ yìí ok so gbìyànjú kò rí pé òun gbọ́ ọ ká bá sọ pé kò sówó tó fi gbọ́ ọ tó fi wò wá ọ́díò rẹ̀ bá a ṣe ń bàbá ṣe ń ṣe fídíò tán là ń sọ di ọ́díò fún yín a dẹ̀ ń sẹ́ǹdì ẹ̀ sí yín àwọn tá à ẹ̀ sí náà ni àwọn tó wà ní orí talim masjid forum talim masjid whatsapp group so tó o bá ti wà ń bẹ̀ o máa gbọ́ ọ́díò rẹ̀ so tó bá tún wá bù ṣe a tún sọ pé a tún bá ń ṣe sínú mẹ́mórí káàdì ètò àti ṣe bọ́ọ̀ta wọn ò tí ì gbọ́ tán gan dì sìn abẹ́ ti gbọ́ tán ẹ̀yin tẹ́ ẹ ní lọ́wọ́ so wọn ò tí ì gbọ́ tán àgbọ́ ọ̀gbọ́ tán ni nígbà bá tún yá tó bá tún ti wà ńlẹ̀ sí a tún sọ pé ìwọ tó bá ní íńtírẹ́sì a tún sẹ́ǹdì ẹ̀ sí ọ pẹ̀lú mẹ́mórí káàdì rẹ alọ́ọ̀fin wá sí kòǹgẹ́ dáadáa o. Allah ó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa Allah fi ààbò rẹ̀ yóò fi bò wá o ìlú wa Allah má wa Allah má Saudi Arabia àwọn aláṣẹ ẹbẹ̀ kọ́lọ́wọ́n ba kó bá ní mú wọn dúró kó bá ní mú gbogbo wàhálà tí ń lọ lọ́tún tí ń lọ lọ́sì ọlọ́run fi ààbò rẹ̀ wá ń ọlọ́mọ jẹ́ ká bọ́ sọ́wọ́ kọ́wọ́ o oríṣiríṣi àwọn tí ń pààyàn wọ́n ti pọ̀ nàìjíríà ọlọ́run bá ní dẹ́kun rẹ̀ kó sì fi ààbò rẹ̀ kó fi bò wá gbogbo ẹ̀yin èèyàn náà tẹ́ tún wà lórílẹ̀‐èdè míì káàkiri àgbáńlá ayé ọlọ́run ọba ò ní yọ yín kúrò nú ààbò rẹ̀ o iṣẹ́ ìṣe yín ọlọ́run bá ní fi àlùbáríkà sí àwa náà tá a wà nílé tá a wà ní pàápàá jùlọ àwa tá a wà ní àdúgbò kọ́lọ́kọ́ ní ààyè bíbá yìí ọlọ́run ọba má jẹ́ kí tiwọ́ bàjẹ́ ńbẹ́ o ọlọ́run kó wa lọ́wọ́ o ọlọ́run ṣàforíjì fẹ́ ní wa o subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.